ìbà elédùnmarè ọlọ́jọ́ ìní ẹ kú ilé lọ́ní akẹ́ ara ilé o ẹ kú ọ̀nà lọ́ní kákérú ọ̀nà bó tiẹ̀ jẹ́ pé àwọn ẹ̀dá kan bẹ bẹ́ẹ̀ bá wọn níwájú tẹ́ kí wọn kí wọn títí bẹ́ẹ̀ kò wọ́n lọ́nà tẹ́ ṣàlọ̀ṣàlọ̀ àlọ́ kì tẹ́ àwọn lọ́rùn o bí ó ṣàfojúdi irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ a wọ́n lẹ̀ fẹ́lẹ́dùnmarè ẹ̀rí ṣẹ́gun olúwaṣẹ́gun ẹ̀rí ṣẹ́gun àpótí ẹ̀rí ẹni ẹ̀rí náà ni ìtẹ̀síwájú ọmọkọ ilẹ̀ yorùbá ìtẹ̀síwájú adúláwọ̀ ó yí ọlọ́run tó fi fún wa lórúkọ yẹn iṣẹ́ táwọn àgbààgbà ní kí n mú fún yín lélẹ́yìí short video ẹ love ẹ like ẹ bá wa share lórí youtube májẹ̀mú adúláwọ̀ foundation májẹ̀mú adúláwọ̀ foundation international lórí youtube àwọn àpótí ẹ̀rí yẹn mo ti sọ fún yín mi ò mọ̀ ń pa ẹ̀ mi ò mọ̀ àwọn tó ṣí tí tèmi tí mo fẹ́ kẹ́ bá mi subscribe tí mo fẹ́ kẹ́ bá mi kẹ́ bá mi kẹ́ bá mi boost ẹ̀ ìyẹn ni májẹ̀mú adúláwọ̀ foundation ìyẹn ni kẹ́ ẹ subscribe sí ẹ jọ whatsapp mi wọ́n ti block ẹ̀ mo fọlọ́run bẹ̀ wá gbogbo ẹ̀yin tí ẹ níṣẹ́ lọ́wọ́ mi wọ́n ti block whatsapp yẹn o wọ́n ti hack ẹ o èyí tó jẹ́ sixty sixty eight yẹn wọ́n ti hack ẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ síbẹ̀ ẹ ò lè rí o mi ò lè rí o ẹ jẹ́ n fún yín nọ́mbà tẹ́ lè máa fi bá mi sọ̀rọ̀ ní whatsapp ẹ kọ́lẹ̀ ẹ̀yin true fans ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ zero eight zero ẹ jọ ẹni tó bá lè bá mi pín ẹ̀ tẹ́ ẹnjìníà bá ń wo program yìí lọ́wọ́lọ́wọ́ níbi tó bá wà ẹ bá mi pin ẹ̀ Engineer. zero eight zero six six six méjì mẹ́fà méjì ló ń jẹ́ bẹ́ẹ̀ six méjì seventy eight eighty seven eighty eight òun ni nọ́mbà yẹn ẹ bá mi pín ní ẹ̀ sórí ẹ̀ whatsapp ni mo ti sọ yẹn ẹ̀yin tẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú ẹ̀yin tí mi ò rí bá sọ̀rọ̀ mo máa ń travel gidi torí iṣẹ́ yìí ó gomi ìgbà míì tí n bá travel kí n tó dé ẹ ti fẹ́ rí mi ọ̀pọ̀lọpọ̀ á ti bínú èmi ò dẹ̀ kí n sábà gbé mẹ́sẹ̀jì ẹni tó bá ti ń bínú tínú ẹ bá ti rọ̀ la máa tún sọ̀rọ̀ torí àwọn gbọ́dọ̀ fẹ́nu yìí tá fi ń gbàdúrà lọ́dọ̀ àgbà lọ́dọ̀ ọmọdé tá fi ń jẹ kójátá jẹyọ̀ tá fi ń jàtẹ́ ká tún máa fi ṣépè síra wa nọ́mbà yẹn ni kẹ́ ti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mo fọlọ́run bẹ̀yìn iṣẹ́ yín wà ńlẹ̀ iṣẹ́ yín á tẹ̀yìn lọ́wọ́ lágbára Ọlọ́run zero eight zero six six seven.